وبعد السلام عليكم ورحمة الله وبركاته Nílé náà mọ́ ka àwa ìran olóyè ayé. Báwo mana ìkàkà ọmọlúhìn subhanahu wa ta'ala. ọmọọka àwọn ọdọbanye ọdọmọlẹ yìí wọta bí ọmọlẹ yìí bí ọmọẹnika àwọn ọmọ náà wọ ehi wọ àbúrò jẹ nnọdọ àná ahẹfẹ àbúrò dì gùọ àbí ṣètìlánì ìrìnrìn ọmọlẹ yìí. أنا كنت صلى الله عليه وسلم نساء في حديثنا إمام البخاري فإذا دخل رمضان فقها أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين ana wuka inu hwawe ase abozi ragu ase abozi aljanna na ala to abi sultan teke teke kubeere ka sana ekoro iza ọrẹ ń wọ́yọ̀ lọ́yìn mi àbọ̀ òde ìkan náà mọ̀ ẹ̀dá àbí sánà mi kò sọmọ́ di akọ́wọ́sádù wòó kó èrè kọ̀ọ̀dà mọ́ di iná ọ̀nà nù. Ere Conwater, Conwater of the turning one, the of the turn of the van. When our Ohio Ihon away, she turning why. She turning of an young conqueror to I a tray water. I will continue to Lord Salam. Omori ọmọ àdàbí náà nọ ni wọ́n yí ṣe tí àná náà kàn tó rẹ̀ rẹ̀. Àná ìka dama ba saurin ne ka aka kawo mudini sauran nan mure ba metin honon abika inu honon ne o muri ci qur'an ya tan sinin aho ya ko hanya inan ana he lailatul qadr rawana ka kai wana wawan munyo nawo ìmẹ́lẹ̀ àwọn onírọ̀mọ́dán náà lọ sí wá ìtọ́